ọba adánibọ́ni ọba alágbára ọba alìwílèṣe ọba asu ọba tí ò lórogún kò láya kò lọ́mọ kò ní bàbá kò níyà ọba sẹ̀mí gbére ìkẹ́ àtijọ́ ọlọ́run kó lọ bá níbi wa Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn aráalé rẹ̀ àtàwọn sàhábé rẹ̀ àti gbogbo àwọn tó ń tẹ̀lé ọ̀nà mà tí ó mú wá títí tí ìdíjọ́ kẹ́yìn. a lónìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ìdánilẹ́kọ̀ọ́ wa yọ̀ǹda lórí hukun islam filagina walimuseekọ ìdájọ́ islam lórí orin kíkọ music ṣíṣe orin gbígbọ́ àti gbogbo àǹkà tó jẹ mọ́ ọlọ́run tọ́lá rẹ̀ ga ní wàmínà nas máa ń yasari lahawal hadith liyodela ansabeli laibi ẹ̀dẹ̀ ọlọ́run ní bẹ́ẹ̀ nú àwọn èèyàn àwọn tẹ́ pé wọ́n máa rà ọ̀rọ̀ kọ̀rọ̀ ọ̀rọ̀ eré ọ̀rọ̀ orin liyudhila an sabilillah láti lè sọ àwọn èèyàn kó lójú ọ̀nà àtọ́lọ́hún gbẹgẹrẹ ilmin láì ní ìmọ̀ kankan wàyàtà xidà òhùzùwà wọn sì máa mú ọ̀rọ̀ ọlọ́hún wọn máa mú ní àwàdà yẹ̀yẹ́ wùláyìí kàláhùn àdàbùn mọ̀hìn àwọn tó ń ṣe bẹ́ẹ̀ ìyà tí ìjẹpẹ́rẹ́ èèyàn yóò jẹ́ tiwọn ìyẹn lọ́fà tọ́lọ̀ wọn pé wàyí dà tó tẹ àlẹ́ àyà tùnà tí wọ́n bá kẹ́ àwọn ọ̀rọ̀ àwọn ọlọ́ọ̀ba fún wọn wàlà mustakbirọ̀ wọ́n dẹ̀yìn kọ́ ọ̀rọ̀ lọ́yẹn lẹ́yìn tí wọ́n máa ṣègbéraga sí tọ́lọ́hún ka anlam yasmaha bí ìgbà tí wọ́n gbọ́ tọ́lọ́hún wí ni ka annafi odòdó ìwà kọ̀rọ̀ bí ìgbà tí èdìdí ti ń bẹ nínú etí wọn méjèèjì ó ní ó sì máa ṣe sọ̀rọ̀ ọlọ́run fabashiruhu bi adhabin alim ìrẹ́ àníbíà muhammad sallallahu alayhi wa sallam àtàwọn tí ń gbaṣẹ́ rẹ̀ jẹ́ lórí rẹ̀ ayé ẹ bá fúnra ẹni bẹ́ẹ̀ ní ròódùnú ìyá ẹlẹ́ta ìlérò ọlọ́run sọ̀rọ̀ inú sọ́tò luqman sura kọkànlélọ́gbọ̀n alukur'anul karim aya kẹfà àti ìkeje quran chapter thirty one verse six and seven àwọn àfọ onítàfàṣẹr gẹbi àfọ imam tọbari inú jẹri àtọbari rahimallahu ta'ala inú ìdíyẹlẹ kọkànlélógún tẹfsiru wọn ojú ewé kọkàndínlógójì dé ojú ewé kọkànlélógójì ìdíyẹlẹ kọkànlélógún ojú ewé kọkàndínlógójì dé ìkọkànlélógójì wọn ní anabi umata rọdíyàlá àn kọl kọlá rasulillah sallallahu alayhi wa sallam wọn lọ́rọ̀ ìwà látọ̀dọ̀ Abu Umama kọlọba kó bá a yọnu sí i tọjẹ sàbíà níbi wa Muhammad sallallahu alaihi wa sallam olójúṣe ńlá Ọlọ́run ọba tọlọ́run náà níṣẹ́ sí gbogbo aráyé ànábì wa Muhammad ọsán sọ yìí láàyè ìlú bẹ́ẹ̀lì mọ̀gònìyàt wàhálà àṣírọ̀ uha kọ̀lẹ́tọ̀ kéèyàn ta àwọn obìnrin tó bá jẹ́ olórin tọ́bọ́sọ̀kọ irú ẹni àgbọ̀dọ̀ ta wàhálà àṣírọ̀ uha kọ́dẹ̀ èèyàn gbọ́dọ̀ ra obìnrin tó jẹ́ olórin wàlá tìjára tó fẹ́ hìn èèyàn gbọ́dọ̀ fi wọ́n ṣe òwò wàlá athmanuhun wàlá tìjára tó fẹ́ hìn a ò sì gbọ́dọ̀ máa fi wọ́n ṣe òwò wàlá athmanuhun bẹ́ẹ̀ náà lówó tó bá jáde látòrí wọn owó yẹn owó èèwọ̀ ni wàfẹ́ ẹ̀nà nazalat adil aya lórí àwọn olórin yìí láàyè alápẹ̀lẹ́ta ń tú lọ́wọ́ yìí ló lórí wàmínà nas man yashari lahwal hadith àyà náà nìyẹn gẹ́gẹ́ sànú tafsiru at-Tabari àfọwà mujahid ọlọ́ba kọ́ba akẹ́ tó jẹ́ kan nínú àwọn àgbàfà nínú àwọn tàbẹ́ẹ̀n nígbà ayé àwọn sàbẹ́ àníwé ọ̀sọ́lám àwọn tó lọ ayé lẹ́yìn àwọn sàbẹ́ níjẹ́ tàbẹ́ẹ̀n òun náà sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé kọ̀lẹ́tọ̀ rárá bó ti wù kọ́ mọ kí a máa ra nǹkan orin sínú ọlẹ́ àbí ká máa gbọ́ orin àbí ká máa sòwò pẹ̀lú orin nítorí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí tòlèhí ansabilillah ìmọ̀ sẹ́ríyàn kú lójú ọ̀nà tọ́lọ́run ni kì í jẹ́ kéèyàn wà nínú ojú ọ̀nà tọ́lọ́run wà mímọ̀ náà Allah ta'ala an isma'u lára ń tọ́lọ̀ ń ṣe léèwọ̀ níbi orin orin gbígbọ́ rẹ̀ náà àwọn rasulu sallallahu alaihi wasallam tàbí ká sọ pé òjíṣẹ́ rẹ̀ kíkẹ́ àti gọlọ́n kó lọ bá a òun náà ṣe gbígbó ni ó ṣe léèwọ̀ li'anna Allah ta'ala amma bi qawli lahawal hadith torí pé ọ̀rọ̀ tọ́lọ́ ọba tí mímọ́ àti gíga ṣe tẹ̀ sọ ó kárí gbogbo gbogbo nta ti jẹ́ nǹkan eré kò sí àdáyanrí àwọn kan kúrò lára àwọn míì torí ẹ̀ ló fi jẹ́ pé ọ̀rọ̀ yìí ó kárí gbogbo ọ̀rọ̀ àáfàá wa Ismail ọmọ Kathir tààmà sí àfọwà ibnu kathir ọlọ́mọba kó bá kẹ́ wọn. àwọn náà sọ nínú tafsir al-Qur'anu karim wọn inú diẹ lẹ́ẹ̀kẹta ojú six hundred and thirty three àwọn náà sọ̀rọ̀ lórí rẹ̀ wípé lára nǹkan tọ́lọ̀ ọba tọ́lá rẹ̀ ga ṣe léèwọ̀ fáwọn tá a bá jẹ́ olóríire èèyàn onìkan má dédìí orin àti gbogbo irinṣẹ́ orin ní ìbámu ọ̀rọ̀ ọlọ́run tí ń nínú sátò Luqman àyà ẹlẹ́ẹ̀kẹfà àti ìkeje tè ṣe léèwọ̀ yìí pé gbígbọ́ rẹ̀ èèwọ̀ ni ríra ní iṣẹ́ rẹ̀ èèwọ̀ ni torí pé gbogbo àwọn kan wọ̀nyí ń ṣẹ́rí àwọn yẹn kó mi kalamullah ń ṣẹ́rí àwọn yẹn kó ń bi ọ̀rọ̀ ọlọ́run ọba wa akbalu ala istima ilmazamir walgbina walilhan ó sì sọ àwọn yẹn dẹ́n ti ń ṣẹ́rí síbi ìmọ̀ gbọ́ ohun jìtá ohun orin ohun sangolo tí wọ́n papọ̀ tí wọ́n fi ń lùlù fún orin wàhálà tó tọ̀rọ̀ àti gbogbo oníṣẹ́ music táwọn èèyàn ń lò lónìí ní ìbámu sọ̀rọ̀ àfàwà Abdullahi ọmọ Mas'ud ọlọ́ba kó bá a yọ́nú sí i èyí tó sọ yìí pé lábẹ́ àyà sọ́tò Lukumanu yìí ó ní kọ́là uwọ́lọ́hu alọ́gẹ́nà kọ́là uwọ́lọ́hi uwọ́lọ́gẹ́nà ó ní wàláhi mọ̀fọ́lọ́wọ́n búra ntọ́lọ́wọ́ sọ yìí orin ni pé ẹ má máa gbọ́ ẹ má rà á ẹ má jókòó tì í ẹ má fowó máa lọ wò ó ẹ má ra ní tí wọ́n bá gbé jáde látara rẹ̀ torí pé ní ọ̀rọ̀ tí wọ́n bí abúlé ọmọ masoni kọlọ́n kó yọnu sí i ó ní alagena ó ní orin ni lọ́lọ́run tọ́ka sí tó ní lahawal hadith ọ̀rọ̀ eré ọ̀rọ̀ kọ̀rọ̀ lẹ́yìn tó wí bẹ́ẹ̀ tán ó tún wí lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ léra wọn ìtọ́wì náà làáfọwà ibnu abbas wí ó ní àfọwà jábẹ̀rù wí ó ní Ikroma wí ó ní Sa'id ọmọ Jubair wí ó ní Mujahid wí ó ní Makhulu wí ó ní Amr bunu Shu'aib náà wí ó ní Ali ọmọ Nudayma làwọn náà wí ọlọ́ọ̀bá kó bá a yọ́nú sí gbogbo àwọn àfa wọ̀nyí ọ̀rọ̀ yìí ló jẹ́ ká mọ̀ yìí pé lára nǹkan tó jẹ́ nǹkan ìwọ̀ tá a mùsùlùmí ò máa lọ jókòó tì tá ò ní máa gbọ́ tá à ní máa ra késẹ́ẹ̀tì àbí dvd àbí fíìsì rẹ̀ àti gbogbo onílànà nǹkan tábàrí wọn fi gbé jáde òun ni orin wa afa pàtàkì abu abdullah muhammad bin ahmed tí a gbogbo èèyàn máa ń pè ní afa kurutubi imam kurutubi ọlọ́ọ̀bá kọ́ba akẹ́wọ̀n lábẹ́ tafsiru aya yìí náà nínú suratu lukman àwọn náà tún sọ wípé lára nǹkan tó lọ ń ṣe léèwọ̀ tó pè ní lahawal hadith tí ànábì sallallahu alaihi wasallam náà sì ṣe léèwọ̀ tó pè ní lahawal hadith òní orin wà orin wà lára àwọn nǹkan ìwọ̀ tí mùsùlùmí ọgbọ́dọ̀ dé díẹ̀ wọ́n nítorí ẹ̀ làwọn àyà fi sọ̀kalẹ̀ rẹpẹtẹ látọ̀dọ̀ ọlọ́run tọ́lọ́run fi ṣe léèwọ̀ èyí tá à ń bọ̀ àmú àwọn àyà míì wá tí wọ́n tún fi ṣe ẹ̀rí ọ̀rọ̀ yẹn nínú suratul Isra láìpẹ́ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run èyí tí wọn ó ké fún wa ní ìsìn bisimilayi rahman. tafsis man istata'ta minhu bisautik. وأجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الأموال وشاركهم في الأموال والأولاد وعدهم وما يعدهم الشيطان إلا غرورا سورة الإسراء سورة كتادين القرآن الكريم آية كريم لني أوغوتا القرآن chapter 17 verse 64. four ọlọ́ni was taxes manistatọ́ ọ̀tàbí ni hùn bí sọ́ọ̀dìk máa dà láàmú máa kó wàhálà bá gbogbo ẹni tó bá ní kápá ni nínú wọn pẹ̀lú ohùn rẹ bí sọ́ọ̀tìkà bí gíná ìkà pẹ̀lú orin rẹ nù àkọ́kọ́ nu táwọn afa àkọ́kọ́ yọ jáde ńbẹ làáfà àmújáde sọ pé sọ́ọ̀tìkà ń alàgbẹ̀nà wàlùmọ̀zàmìà ètí bẹ́ẹ̀ ní orin àti gbogbo irinṣẹ́ orin musical instruments òun lọ́lọ́run tọ́ka sí níbẹ̀ ìyẹn nìkan kọ́ àáfà wa míì nínú àwọn àáfà àáfà wa Shawkani tó ṣe tafsiru Fatul nínú abẹ́ àyà Suratu Luqmanu yìí kan náà àyà ẹlẹ́ẹ̀kẹfà àti ẹlẹ́ẹ̀kejì tá à ń bá lọ́wọ́ yìí orin ti jẹ́ lahwal hadith orin kullu ma gbogbo ohun tí máa ń sẹ́rí èèyàn kò ń bi dáadáa tí í ṣe ọ̀rọ̀ lọ́n tọ́lọ́n sọ kàlẹ́fà níbi muhammad sallam minalagina bẹ̀rẹ̀ àtòrí orin walmulahi gbogbo àwọn nǹkan eré wàlẹ̀ àhàdìtò alimakidoba àtàwọn ọ̀rọ̀ irọ́ táwọn èèyàn ń gbélé ẹ̀hún tó fi ń jẹun tó fi ń pawó wàkúlùmọ́ uwa munkaru àti gbogbo ntọ́jẹ́ nǹkan àbàjẹ́ oníjẹ́ lahawul hadith àfọwàmí sheikh muhammadu bin Salih al-Uthaymin ọlọ́ba kó bá yọ́nú sí wọn kó bá kẹ́ wọn àná tọ́nu tafsiru ibn Uthaymin wọn ìdí ẹlẹ́ẹ̀keje wọ́n sọ nínú ẹ̀ lọ́rọ̀ tọ́lọ́ba yìí wípé lábẹ́ àáyá yìí wọ́n ní ọlọ́ọ̀ba tọ́lá rẹ̀ ga ó sọ pé lahawul hadith ó sọ pé kájínà sí àwọn tọ́ba níbí wa Muhammad sallallahu alaihi wasallam ayé tí abdulayi ọmọ Mas'ud jẹ́ kan bẹ́ẹ̀ tí afa ibn Abbas jẹ́ kan bẹ́ẹ̀ tí a fọ abdullahi ibn umaru jẹ́ kan níbẹ̀ kọ́lọ́ba kó bá a yọ́nú sí wọn wọn ní filipina wọn lọ́rọ̀ orin lọ́lọ́run sọ̀rọ̀ rẹ̀ lábẹ́ àyà yìí wọn lá níbí wa muhammad sallallahu alayhi wa sallam òun gángan fúnra ẹ̀ kìlọ̀ fún wa nípa orin gbígbọ́ orin kíkọ jẹun orin mímọ fi ṣiṣẹ́ ṣe àwọn arinṣẹ́ orin ó kìlọ̀ ẹ̀fọ́ ní kájínà sí kọ́dà lára àwọn nǹkan tó pè ní àdánwò tí ó ṣẹlẹ̀ kópa ayé tó dé sáwọn àlùmọ́ rẹ̀ oni la yakunanna min ummati aqwamun yasahiluna alḥirra walḥarira walxamra walmacaasi gẹ́gẹ́ sọ àná àdéhùn sahih Bukhari dájúdájú ń bọ̀ àṣẹlẹ̀ nínú àwọn àlùhùmá mi àwọn èèyàn kan tí wọ́n sọ ṣìnà ṣíṣe di ẹ̀tọ́ wọ́n máa ṣe bí gbàtọ́ pé ntọ́lọ́ ń ṣe lẹ́tọ̀ ni walharira wọ́n máa wọ sọ hariri tọ́lọ́ ń ṣe léèwọ̀ fún ọkùnrin tí ó gbọ́dọ̀ lò wọ́n sọ̀dà sọ tí wọ́n máa lò wọlékàmúrọ̀ ọtí mímu owó ọtí ṣíṣe ìmọ̀ fi ṣàlejò ìmọ̀ fi ṣènáwó àwọn kanú àlùmọ̀ mi bọ̀ aṣọ di nǹkan tí wọ́n sọ di ẹ̀tọ́ wọlémọ̀ àzẹ̀ gbogbo orin àti irinṣẹ́ orin wọ́n padà sọ di ẹ̀tọ́ kópa ayé tó dé tó sì jẹ́ kan nínú àwọn nǹkan ìwọ̀ tọ́lọ́ ń ṣe léwọ̀ ìyẹn lọ́fà tá a fa Sheikh Muhammad bin Salih Al Uthaymin tí wọ́n sọ wípé àwọn nǹkan tọ́lọ́ ń ṣe léwọ̀ yìí tí ànábì wa muhammad sallallahu alaihi wa sallam ṣe léèwọ̀ àwọn èèyàn ń ṣe wọ́n lónìí bí ìgbà tó pé nǹkan halali ni ẹ ra àwọn èèyàn tí ó di láàrin agbo àwọn mùsùlùmí tí wọ́n máa ṣe ṣìnà bí ìgbà tó pé ń tọ́lọ́ ń ṣe lẹ́tọ̀ọ́ ni tí wọ́n máa pàyàwó lé wọn tì tí wọ́n sì máa ṣe kú ṣe níta ẹ àwọn èèyàn tí wọ́n máa fi ọtí ṣe àlejò tí wọ́n máa mú títì tí wọ́n máa fi ṣe àlejò wọ́n máa fi ṣènáwó bí ìgbà tó pé àìmúre ká fi dúpẹ́ fún ọlọ́run lórí oore tó ṣe fún ni ẹ àwọn èèyàn tó pé àwọn irinṣẹ́ orin wọ́n sọ di nǹkan bárakú débi pé ń sọ lónìí àwọn èèyàn pé islamic songs muslim songs gbogbo àwọn tọ́lọ̀ ń ṣe léèwọ̀ yìí àwọn ìbẹ̀ sì sọ bí ìgbà tó pé nǹkan ẹ̀tọ́ ni kò sí islamic songs lórí ilẹ̀ ayé orin islam ò sí lórí ilẹ̀ ayé àwọn kòókì nínú mùsùlùmí àwọn ènìyàn ń kọrin tó pé gbogbo ohun tẹ́ni kan bá ti gbẹnu òkè tó ẹ̀ sì lo ohun tó dùn tó kó irinṣẹ́ tì maazif muzamir gbogbo orinṣẹ́ orin tó kò tì í aago ni o ìlú ni o bẹ̀m̀bẹ̀ ni o bàǹdírì ni o irin náà fi ń lura wọn ni o pákó ni wọn mú dání tá fi ń lura wọn ni o àti gbogbo nǹkan tá a lè kójọ táwọn pè ní musical instruments tí wọn bá ti lè bẹ̀rẹ̀ sí lù lórí ọ̀rọ̀ kan tẹ́nìkan sọ pẹ̀lú ohun tó dùn ó ti di pé a ti kó sínú ọgbà ńtọ́lọ̀ ń ṣẹlẹ̀ wọ̀ kí ni ìyàtọ̀ tí bẹ láàrin àwọn tẹ́nìkan olórin mùsùlùmí lónìí pẹ̀lú àwọn olórin tí ìsorin mùsùlùmí kí ni wọ́n lè yàtọ̀ síra wọn gbogbo ìbàjẹ́ tí bẹ lára àwọn olórin kórin àwọn kèfèrí irú ẹ̀ ní bẹ lára wọn náà sóòkọ tí wọ́n á pera wọn pé jẹ́ orúkọ mùsùlùmí ní àsọ di mùsùlùmí ṣe ntọ́lọ̀ ń ṣe léèwọ̀ tó jíṣẹ́ lá Muhammad sọ̀rọ̀ àṣà ń ṣe léèwọ̀ táwọn mùsùlùmí kan wá ń ṣe lẹ́tọ̀ lónìí tí wọ́n fi ń ṣiṣẹ́ ṣe tá fi ń tá fi ń mu tá tó kó àwọn aṣẹ́wùjọ tí wọ́n máa jó fún lójú agbo tí wọ́n máa jó lójú screen tí gbogbo à ń rí ṣẹlẹ̀ àmọ́ pè ní ti mùsùlùmí ti àwọn pòkínu táwọn olùyapa ọlọ́run eléyìí ṣe ti mùsùlùmí ká lọ dìmú dání ká lọ kí àwọn tàfàṣẹ́rù táwọn tọ́ka sí pẹ̀lú àwọn ẹ̀rí táwọn àfàmúwáyìí wípé àwọn sẹ́yẹ̀wọ̀ táwọn èèyàn ń ṣe nínú mùsùlùmí lónìí kí wọ́n lọ pátì torí pé ntọ́nà ọba tọ́lá rẹ̀ ga ohun tí ọ̀fẹ́ ni káwá tún àyà suratul Nisa ìgbọ́lẹ̀ kan sí i torí pé agbọ́n rẹ̀ gan la ṣẹ̀ wá dé yìí àáfàá tá a mú wá lábẹ́rẹ̀ lẹ́ẹ̀kan ó fi ṣàlàyé ọ̀rọ̀ ni ṣùgbọ́n adébù من استطعت منهم بصوتك وأجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الأموال وشاركهم في الأموال والأولاد وعدهم وما يعدهم الشيطان إلا غرور. àyà tá a dé yìí láyà tọ́lọ́run fi sọ fún ṣèitán àṣẹ tí ń ọlọ́run tọ́lá rẹ̀ ga fi fún láàyè lára nǹkan tó máa ṣe lórí ilẹ̀ fáwọn èèyàn tó ń sọ pé ó ṣe òun pọ́ máa kó ní abáwọn èèyàn òun ní jẹ́ kí wọ́n ó ní sinmi òun ní jẹ́ wọ́n ó ní fọkànbalẹ̀ ara wọn ò ní sinmi sójú kan ìdààmúdàbọ̀ ọmọ tọ̀dọ̀ rẹ wá bá wọn pẹ̀lú ohun rẹ gẹ́gẹ́ bí orin ṣe máa ń dààmú àwọn èèyàn lórí ẹ̀ náà rí torí ọ̀yà àwọn èèyàn ń wèrè rẹ̀ tí ó nílé ọlọ́nà ọmọ tọrẹ níbí tí ọmọ jólójú títì tójú òní tì tí òní náà pé tó ń ṣe èsì wọ ọmọlúwàbí kí ni yàtọ̀ ti ń bẹ láàrin wèrè ẹni tó ń sinwin àtẹnitójú lẹ́sẹ̀ títì ti ń dájọ́ àtẹnitójú lábẹ́ tẹ́ǹtì ti ń dájọ́ kí ni yàtọ̀ ti ń bẹ láàrin wa àsinwin ṣe wà sinwin rẹ̀ pẹ̀lú bí ṣe ń ṣe lójú àwọn èèyàn tóòní kó sódà yàtọ̀ lójú títì tí ìṣẹ̀lẹ̀ yàtọ̀ sí gbogbo àwọn èèyàn ẹnì kájìlélábẹ́ tẹ́ǹtì náwó òun náà ń ṣe bí wèrè lójú títì òun jó lábẹ́ tẹ́ǹtì ojú ọlọ́sẹ̀ títí gbogbo yẹn á pé wọ́n á wò kọ́dà ayé tó bàjẹ́ débi pé wọ́n tún kọ́ ọmọ kéékèèké ti bẹ̀ ní Australian primary school wọ́n tó kọ́ ẹjọ́ wọn làwọn sẹ́dọ̀ di air party wọ́n á gbé àwọ̀ ojú tí ò da rárá tó dú bàtà kún ó gbé sójú ọmọ kékeré ọmọ ọdún márùn ọmọ ọdún mẹ́fà ọmọ ọdún méje wọ́n á dé àtẹ̀kan sórí rẹ̀ yọ wọ sọkásọ tí ọmọ pọtí ọmọ yẹn tí ọmọ fẹmẹ yẹn pé ọmọ abú lélẹyìí ọmọ tí ò rí òbí tọ lélẹyìí ọmọ tí ò wúlò nù lérìn ọmọ tó pé bí ìgbà tí òsì bàbá àtìyà fún láyé rè wọn á gbé orin kan sí ọmọ wọn máa jó àwọn yóò máa náwó fún un ẹ ń bọ mọ jẹ láti kékeré sọmọdé lórí ibú ẹ fi ń sayọ ṣé nǹkan rẹ ni bí ọmọ kan dá sínú ń dá sí wèrè lójú gbogbo èèyàn ẹ tún á náwó fún wèrè ẹ ń payé dàrú rè àmúrí àánú bàjẹ́ àròpáyọ̀ là ń ṣe àròpé nǹkan rẹ̀ là ń ṣe lọ́lọ́yè tọ́lá yẹn ga sọ pé bí sọ́ọ̀tìkì zọ́ọ̀tù ni alagina ibnu Kathir lọ sọ bẹ́ẹ̀ ní tafsiru ẹ̀ lábẹ́ àyà yìí alagina walimazamia orin àtàwọn irinṣẹ́ orin orin jẹ́ bẹ́ẹ̀ àáfà wa sheikh muhammadu alamin ashenqiti inú tafsiru adwal bayani wọn fi idol kur'an bil kur'an tààfin máa ń fi kur'ani tú kur'ani tafsiru pàtàkì ní tafsiru yìí ọlọ́ba àsanwó àfa ìlẹ́sàn rẹ̀ wọ́n ní ọ̀rọ̀ tọ́lọ́ ọba sọ́lá sọ yìí tó kí bisọ́ ti kà wọn ni ti jẹ́ bẹ́ẹ̀ alàlùgínà wà lùmọ̀ zàmìr òun ní àtàwọn aránṣẹ́ òun ní jẹ́ bẹ́ẹ̀ ní ìbámu sọ̀rọ̀ tí Ibn Abbas sọ pé sọ́ọ̀tù ohun rẹ ohun orin ọ máa fi dààmú àwọn yẹn lórí ilẹ̀ ayé orin yasumulu kulla da'in da'i la ma'siyatillah gbọ́dọ̀ tọ́lọ̀ ń sọ ìkó sínú gbogbo ohun bá ń pèpè síbi ìyapa ọlọ́run lórí ilẹ̀ ayé tó jẹ́ ká mẹ́ lára ẹ̀ ń sọ pé èso ọ̀ máa lò ní láti máa fi dààmú ọmọ èèyàn lórí ilẹ̀ ayé kó o níbi síbi ìlànà èso tiẹ̀ nítorí pé lára àbàjẹ́ tí ń taró oní wá òní pé tó bá wọ ara tán èyí ọmọ ṣe ṣìnà yọ ọmọ mutí kódà tó bá ní ọpá yẹn lásìkò yẹn ẹ̀gbìn èso tí ń gùn lọ kò ní àti pààyàn lára àbàjẹ́ tí ń lọ lára ẹni tí ti ń ṣẹlẹ̀ sáwọn èdè ènìyàn eléyìí jẹ́ kan nínú àwọn nǹkan tí ń nínú àwọn tafasiru alukur'an karim bíi tifatil kọ́dírù ni o tafsiru alukur'an al-azim ibnu kathiru ni o tafsiru kurutubi ni o tafsiru ibnu jarir at-tabari ni o ọlọ́ba kọ́ba akẹ́ gbogbo àwọn àfa wọ̀nyí tẹ́ dórí tafsiru ibnu uthaymin òun ni wọ́n sọ yìí pé lára àwọn nǹkan tí ọ̀tá ọlọ́run aṣèitọ́nà iblis lánàtúlẹ̀ àlè tí ń lò lórí ilẹ̀ ayé láti darí àwọn yẹn kó mi tọ́lọ́run òun ni orin wà òun àwọn irinṣẹ́ orin wà torí ẹ̀ ló fi jẹ́ pé àwọn nǹkan wọ̀nyí ń darí àwọn èèyàn kó lójú ọ̀nà tọ́lọ́run ń sẹ́rí ọkàn àwọn èèyàn kó ń bi tọ́lọ́run ọba ní títẹ̀lé lọ síbi mọ́ lọ ṣe ìbàjẹ́ lára àwọn nǹkan tí Èṣù ń lò òun ni mọ̀ká wà ẹni tí jẹ́ àlùmọ̀ká ìnìfẹ́ sísú wà lára nǹkan ìwọ ni ẹ̀ sì pa àwọn olórin láàmú sùfèé nínú orin wọn lára ẹni tẹ́sídíyà wà tẹ́sídíyà ni àtẹ́wọ́ pípa wọ́n máa pàtẹ́wọ́ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ara ni tí ṣètọ́nù ń lò ní lórí ilẹ̀ láti darí yẹn kó mi tọ́lọ́wọ́n ọba tọ́lá rẹ̀ ga kọ́lọ́nkọ́lẹ̀ èmi àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa kọ́lá kú nínú ọwọ́ èso àti àwọn ọmọ ogun rẹ̀ ọlọ́run wá níbi xeyìlìkà lo àwọn ọmọ ogun rẹ̀ tí wọ́n ń gun nǹkan ọ̀gùn káàkiri ṣàyàtẹ́nu mẹrẹpẹtẹ tẹjọmọlẹ́yìn ṣètọ́n tẹ́pẹ́ pẹ̀lú nǹkan ọ̀gùn ni wọ́n ń ṣiṣẹ́ lórí ilẹ̀ tí wọ́n ń bá tẹ́gùn rìn wọ́n ń lo ẹsẹ̀ wọ́n ń lo ràkúnmí wọ́n ń lo kẹ́tẹ́ wọ́n ń lo ọkọ̀ wọ́n ń lo bàálù ta ni ó mú wọn torí pé kì í ṣe ara téèyàn máa ń rí lọ́ọ̀kan báyìí àfi tọ́lọ́ máa kàn fẹ́ kéèyàn òdiyan lóko àbí wọ́n bá yẹn jà àwọn lè ṣiṣẹ́ tí wọ́n lọ ìyẹn ní kẹ́kọ́ ó tún kù bí rọ́jìlíkà náà àwọn tí ń fẹsẹ̀ rìn káàkiri tán ṣèbàjẹ́ lórí ẹ̀ ń bẹ àwọn oníbàjẹ́ tá à ń sọ yìí ẹ mọ̀ pé èṣù tàlùjẹun nìkan ni èṣù tọ́mọ èèyàn náà ń bẹ lábẹ́ rẹ̀ tó pé ṣayátẹ́nu ìsọ̀lì jìn yóò ṣe àwọn èsùn wọ̀nyí wọ́n ń lo orin wọ́n ń lo ìlù wọ́n ń lo bẹ̀m̀bẹ́ wọ́n ń lo fèrè wọ́n ń lo ìfé wọ́n ń lo àtẹ́lẹwọ́ wọ́n ń lo jìtá wọ́n ń lo níran àwọn nǹkan ṣàwòrò wọ́n ń lò láti fi darí àwọn yẹn kó olùjọ́ ọ̀nà tọ́lọ́run nínú nǹkan tí máa jẹ́ kí ọkàn dógùn tí máa jẹ́ kẹ́mi ọ bàjẹ́ tẹ́mi ò ní fàṣítọ́ rárá tẹ́pẹ́ ìbàjẹ́ lẹ́mi ọ máa fà òní ṣe orin wà àti gbogbo orin iṣẹ́ rẹ̀ torí àwọn afáàfin máa ń pèrè ní rukuyatul lewat wa zina ó ní ọfọ tí í pèèyàn síbi kọkùnrin àtọkùnrin ọjọ́ máa ṣe bàjẹ́ títí ń gbórí rẹ̀ kan ní ìsìn tó ti wá ń gbogbo òlu mbẹ́lẹ̀ yorùbá wa náà lára ẹ̀ ní irinṣẹ́ tí í sọkùnrin àtobìnrin tí wọ́n lẹ́tọ̀ọ́ síra wọn tí òbí òfin wọn fúnra wọn fẹ́ tí wọ́n máa bára wọn lò rukuyatul zina òní orin wà àti gbogbo oníṣẹ́ rẹ̀ tí máa sọ àwọn èèyàn dẹni tí ọmọ jẹran kó rí òdì kejì eh, ọmọ ẹ̀dẹ́ nìyà ọkùnrin ọmọ jẹran kó ń róbìnrin nígbà tí orin kórè bá dé ti gbọ́ rẹ̀ tó wọnú ara rẹ̀ lọ tó wọnú ọkàn ẹ̀ lọ tó yí mẹ́sàn rẹ̀ àtẹ̀jẹ́ ẹ̀ la yọ ọmọ wa bí ó ṣe róbìnrin obìnrin ọmọ wọ ọkùnrin tí ọdọọdọ olójú ẹsẹ̀ pàápàá jù àwùjọ tá a ti wà nínú rẹ̀ lónìí tẹ́ pé àwọn olórin wọn ti kọ́ àwọn burúkú jọ lóbìnrin tó ń fi wọn jó tí wọ́n máa náwó sójú ara wọn báyìí wọ́n máa náwó sí báyìí ara wọn láti máa pe ọkùnrin síbi ìbàjẹ́ ṣíṣe tẹ́ni tó jẹ́ olórí olórin yìí gangan báńdì yẹn gangan fún rẹ̀ tó lọ́ máa sọ̀rọ̀ ọ̀bàjẹ́ pé ẹ wọ bẹ̀ ẹ jáde ẹ ṣe kínní kan oríṣi àwọn ọ̀bàjẹ́ ilẹ̀ mọ̀ ń gbọ́ tí ọmọ lọ àwọn èèyàn ń báyé jẹ́ àni wọ́n ń táyé ṣe à ń pè wọ́n látàyè ṣe àwọn abáyé jẹ́ abọ̀rún jẹ́ balùkẹ́ àmọ̀ jẹ́ sọmọ yẹn dọ́mọ ọmọ náà dípò kọjọ́ màlúùjá náà àwa tó ń kí wọn à ń ẹ m'a ṣe ìṣílẹ̀ ẹ ma pè wọ́n ìṣílẹ̀ ẹ máa ṣe ẹ máa pè wọ́n kí lẹ́yìn pé wọ́n síbi ìbàjẹ́ sí ọlọ́run ṣoore fún àìmọ̀rẹ́ rẹ fi ń dúpẹ́ fọlọ́run ẹ ń pe olórin tọ́lọ́run bínú rẹ̀ tọ́lọ́run kórìíra ẹ̀ tó tó kórìíra ẹni tí ń pè tó kórìíra ẹni tí ń tẹ̀lé lẹ́yìn tó kórìíra ẹni tí ń ṣẹlẹ́gbẹ̀ rẹ̀ tó kórìíra ẹni tí ń bá wọn kọrin tí wọ́n ń kọjá dé wọn ẹ̀ tó ń pè ẹ́ síbi nǹkan yín ẹ̀ ń fi àìmọ̀rẹ́ fi gbogbo ìbàjẹ́ tó lórí ẹ̀ lónìí nínú àwọn tó dálẹ̀ sórí ilẹ̀ ayé yìí ìkànnú ẹ̀ làwọn olórin wà àná sọ̀lù dìbìlù ṣe dà yìí ká máa digunjalè ká máa gbẹ̀yàn pa ká máa fọmọ èèyàn sẹ́só ká máa wọ́wọ́ túláàsì ká máa wọ́ ọkùnrin ká kọ́kùnrin ọmọ ọkùnrin ká kọ́kùnrin máa wọ́bìnrin ká sábàbí rẹ̀ ọ̀dọ̀ àwọn olórí ọ̀pọ̀lọpọ̀ ti jáde àwọn náà sọ èdèkéde jáde sínú ìlú ọ̀rọ̀ kọ́rọ̀ sínú òòlù tọ́gbà ìrìn lóògbé ká máa tẹ̀lé lánàá èṣù dípò lànà ọlọ́run ẹ já lọ pàbàjẹ́ tì torí pé ntọ́nà ọba ọ̀fẹ́ ni ọlọ́run tọ́lá rẹ̀ ga nínú tẹ̀síìrì tó ń bá lọ fún wa wọ́n nínú nǹkan tó sọ àwọn ẹ̀dọ́ tá a Kùránì lónìí òní orin wa ẹ̀mí tó bá ti fẹ́ràn orin òní fẹ́ràn Al-Qur'anul torí àwọn afáàfin sọ nípa ìdájọ́ tí ń bẹ lórí orin gbígbọ́ kí ni ìdájọ́ rẹ̀ kẹ́ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ Imam Malik rahimahullah ta'ala nínú ọ̀rọ̀ rẹ̀ wọ́n bi léèrè nípa al-ghina wa an istima'ihi orin kíkọ àti gbígbọ́ orin ó ní ó wá dáhùn pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ ó ní orin tẹ̀ ń wò èèwọ̀ ni ẹnìkan kẹyìn sí iṣẹ́ láwùjọ wa ilal fusaaqu àfàwọn kòókì onímọ̀dédì rẹ̀ kòókì ni kọ́lá ò tó sọ nínú ìdájọ́ rẹ̀ pé ẹnikẹ́ni tó bá ra ẹrú nígbà tẹ́rú máa ń bẹ lọ́jà láyà tẹ́rú tó máa ń rà ọwọ́ abẹ́rú yẹn ni mo gún níyà ọba olórin irú ẹrú kò gbọ́dọ̀ tafẹ́ lòmíì torí pé àlébù ń bẹ lára ọjà tó a sì rà àlébù là ta kọ́ gbé sọnù sọjà ni ẹni tí ó bá rí yọ lọ rí he ọ̀rọ̀ Imam Malik nù pé ẹ bá jẹ́ olórin ẹ gbọ́dọ̀ rà bẹ́ẹ̀lẹ́ pé yàn á lọ fẹ́ obìnrin tó pé òun ṣe orin ní í ṣe orin ń kọ́ tá a jẹun orin ní ń kọ́ tá a jẹun ní fi ń ṣòwò ní fi ń ṣiṣẹ́ táwọn èèyàn tó fẹ́ wọn lónìí sínú ilé obìnrin bú kí ni ọjà dé ara ẹ̀kọ́jọ ọmọ bú obìnrin tí gbogbo ọ̀rọ̀ àlámọ̀rí ẹ ti dàrú ayé rẹ̀ dàrú àlùkí àmọ̀ rẹ̀ dàrú àfi tó bá túbá lókun irú obìnrin rẹ̀ nìkan tó à ń fẹ́ níyàwó làwọn èèyàn ń yàn wọ́n lálẹ́ tọ́jẹ́ kan ní nǹkan tọ́lọ́ sí léwọ̀ àáfà wa Abu Hanifa ọlọ́ọ̀bá kó bá wa kẹ́ wọn wọ́n béèrè ọ̀rẹ́ nípa orin orin orin àlùgbìnà orin àbí nǹkan lẹ́bi léèrè ni orin èèwọ̀ ni orin àti pé látara orin orin àdùnnóbùkúlù àti ń ṣẹlẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tí ń lórí ayé orin ni sábàbí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lórí ayé ìyẹn lọ́fà tó pé àwọn àáfà nílùú Kúfà ìlú kófà ń bẹ ní ilẹ̀ iraq láyé àtijọ́ ibẹ̀ nílùú síwájú sìn lára àwọn afáàná la ilẹ̀ kófà tí sufyan thawri jẹ́ kan bẹ́ẹ̀ tí hamadu jẹ́ kan bẹ́ẹ̀ tí ibrahim nakha'i jẹ́ kan bẹ́ẹ̀ tí mamu sha'abi jẹ́ kan níbẹ̀ àtàwọn afáà mi wọ́n ní la ikhtilafa baynahum fi dhalika wala na'lamu khilafan aidan min ahli basra anna al-ghina wal musiqa haram kò sí yàpẹ́ láàrin àwọn afáàní ilẹ̀ basra àti ilẹ̀ kófà àti gbogbo àwọn afáàtà dárúkọ àtàwọn míì lẹ́yìn wọn àmẹnìkan tọ́dọ̀ ẹ pé méjì lórí ẹ kọjá pé orin èèwọ̀ ni orin èèṣe nǹkan rẹ̀ a gbọ́dọ̀ jìnnà sí wàlúmọ́nì ànihu a gbọ́dọ̀ kọjí àwọn èèyàn kan máa fi ṣẹ́ṣe àbí kan máa gbọ́ orin ìyẹn nìkan kọ́ Abu Hanifa ọlọ́run kó wa kọ́ bá a kẹ́ wọn àáfàá yìí nínú agudafula akuwal inú ọ̀rọ̀ tó le jùlọ nípa orin ẹnu ẹ̀ ló ti jáde wà sọ̀rọ̀ họ asaabu hi bi taharimi ismail malahi walgina àwọn ọmọ akéwì rẹ̀ náà sì sọ yìí pé ọ̀rọ̀ pọ́nbélé ni pé èèwọ̀ ò ní orin a gbọ́dọ̀ máa lórin sí orin a gbọ́dọ̀ máa kọ orin a sì gbọ́dọ̀ máa ra ntí wọ́n bá gbé jáde láta orin ká máa rà ká máa gbọ́ gbogbo orin sí orin kalimizmar gẹ́bí jìtá dúf ìlú ìyá tọ́rìbù bẹ́lẹ́kọ́dẹ́b àti ìmọ̀ọ́lù bẹ̀m̀bẹ́ bàndírì kọ̀dẹ́bù bàndírì ọ̀nbẹ́nu dictionary lárúbáwá o ọmọ ẹni sáré mọ jamul wasit nbẹ́nbẹ́ pé alibandir òní ń jẹ́ bẹ́ẹ̀ a gbọ́dọ̀ máa lò bó ti wù kọ́ ma torí pé lára nǹkan èèwọ̀ òun lọ wà ìyẹn nìkan kọ́ imam shafi'i rahimahullah ta'ala ọlọ́ọ̀bá kó bá wọn kẹ́ wọn nínú kitabu adabil qada wọn wọn ni innal ghina lahu makruhun yusbil batil wal wọn ni orin tẹ̀ ń wò ntí ọ̀dà bí ìgbà téèyàn ń sọ̀rọ̀ kọ̀rọ̀ òun ni orin kíkọ wà nígbà téèyàn ń pa irọ́ lórin kíkọ wà wà mọ̀nìsá sara mi ni hó fọwọ́ sẹ̀fẹ̀ hàn tọrọ dùn ṣàhádà tó ẹnikẹ́ni tí bá ń kọ orin àbí máa ń gbóorin lọ́pọ̀ irú ẹni bẹ́ẹ̀ ẹ lọ mọ̀ wípé kì í ṣèyàn gidi o sẹ̀fẹ̀ ni òmùgọ̀ ni dàdá ń dẹ́dẹ́ ni wàtòrọ́dù ṣàhádà tó tẹ tẹ bá ń wẹlẹ́rìí lórí ọ̀rọ̀ kan tó ṣe láàrin àwọn èèyàn tó pé òun lẹ bá rí ẹ sọ pé ẹ fẹ́ àfẹ́ ọ àfẹ́ ọ lẹ́lẹ́rìí torí pé èèyàn abú lẹni tí bá ń kọ orin àtẹni tí máa ń gbòòrin lọ́pọ̀ èèyàn abú ni o ìyẹn nìkan kọ́ àwọn àáfàá wà míì Imam Ahmad bin Hanbali ọlọ́ba kọ́ bá wa kẹ́ wọn wọn bí onáà rẹ̀ pé alùgìnà ó ní alùgìnà yunbitu nifaqa fil qalbi orin ìmọ̀ bí ojú èjì sínú ọkàn gẹ́gẹ́ bí omi ṣe máa ń hu irúgbìn nílẹ̀ bẹ́ẹ̀ lórí ṣe máa ń hu nífàákù kéèyàn di mùnàfẹ́kì yìí tọ́lọ́n pé innal munafiqina fi asfali minan nar àwọn mùnàfẹ́kì ìsàlẹ̀ nínú náà wọ́n wà orin máa ń gbé ojú èjì sínú ọkàn tí ó hù síbẹ̀ tí ó máa sínú ọkàn gẹ́gẹ́ bí omi ṣe máa ń hu irúgbìn Imam Malik kọ́nàbàkọ́bà akẹ́ ṣàfilọ́rọ̀ rẹ̀ tọ́sọ́ ń tún sọ tẹ̀lé innama yaf'aluhu indana al àwọn tí wọ́n máa ṣiṣẹ́ orin tá a mọ̀ pé ṣiṣẹ́ orin lọ́dọ̀ wa nílùú Madinatu Munawwara láyé àtijọ́ òun làwọn fusaq àwọn pòkì al-kharijuna an ta'atillah àwọn tàbí jáde kó níbi tẹ̀lé àṣẹ Ọlọ́run àwọn náà máa fi ṣe orin ṣiṣẹ́ ṣe tọ́ ẹ̀jẹ̀ àtúntẹ̀wájú kí ni ìdájọ́ tí ń bẹ lórí ká máa gbọ́ orin àti gbọ́ ìsìn pé orin kíkọ ọ̀dà àti gbọ́ pé irinṣẹ́ rẹ̀ irinṣẹ́ burúkú ni irinṣẹ́ èṣù ni kódà ká máa lò ọwọ́ akú gbígbó orin gangan fún rẹ̀ ní ìsìn yẹn lọ́fà táwọn afáàfin sọ wípé gbígbọ́ orin lẹ́nu obìnrin ni o lẹ́nu ọkùnrin ni o kéèyàn jẹ́ olórin lára nǹkan tó nǹkan burúkú ni tí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ máa dédìí ẹ̀ lára àwọn nǹkan burúkú tí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ dédìí ẹ̀ ni tá a sì mú ẹ̀rí tọ́pọ̀ wá lórí rẹ̀ àfọ̀yàn Sufyan ọmọ ọ̀yẹ́ náà ọlọ́ba kó bá a yọ́nu sí kó bá a kẹ́ ẹ ìmọ̀ sọ báyìí wípé fìtínà tó ga jù láyé fún ara ayé òun ni fìtínà orin ẹ má jẹ́ kọ́tà yín jẹ́ o fitatil alimi alifajir wọlé abid aljahil ẹ má jẹ́ kọ́tà yín jẹ́ tẹ́ ẹ bá rà àfa tọ́jú àfa olùyapa ọlọ́run alifajiru àfa olùfọgbọ́ ọlọ́run ya tó bá ń ṣiṣẹ́ orin ẹ má jẹ́ kọ́tà yín jẹ́ àfa ńlágbájá orin sì ní kọ́ ọ jẹun àwọn àfa olórin tẹ́ bá dóde ẹ ti dá wọn mọ̀ ẹ nígbà ya kurani lẹ́nu wọn ẹ nígbà dísẹ́ lẹ́nu wọn kọ́dà kurani tẹ́ bá tó fẹ́ kí ọ̀ náà wọ́n tó kí bí ni wọ́n ń kọ́ ni ẹ má jẹ́ ọ̀tẹ̀ ìjẹ́ pé àáfàá ńlágbájá ọmọ kéwú ó ní alẹ́ alimi alifajir àáfàá ti ń fọgbọ́ bá yà má jẹ́ ọ̀tún abidu alijahil má jẹ́ ọ̀tọ̀ ọ̀jẹ́ kó rí àmì irun wájú orí ẹnìkan kó rí irun gbọ̀nàgbọ̀n rẹ̀ bíi tèmi kó rí fìlàbílà wà ní lórí rẹ̀ kó wo àlùkìńbà tí ń sin lọ́wọ́ pọ̀ mọ́ kéwú ṣùgbọ́n sí orin níṣẹ́ rẹ̀ má jẹ́ ọ̀tọ̀ ọ̀jẹ́ mọ́rùpọ̀ ní ọlọ́run wọn èyí ọlọ́run wọn èyí ọlọ́run ọmọlẹ́yìn ni wọ́n irinṣẹ́ èṣù ni wọ́n èṣù ni ń lò wọ́n èṣù ni ń darí wọn má jẹ́ wọn ọ̀tàn ọ̀jẹ̀ ọ̀jọ̀rọ̀ wọn ọ̀tàn ọ̀jẹ̀ yẹn nìkan kọ́. inú tíra Ighathatul Lahfan mímọ káyídé shaitan tí àáfà wa Ibn Qayyim al-Jawziyya ṣe ní ojú ewé two hundred and fifty seven tíra di alákọ̀ọ́kọ́ ó ní Imam Ahmad bunu Hanbal sọ yìí pé òun gbọ̀rọ̀ wa látọ̀dọ̀ Suleiman at-Taymi ó ní law akhasta bi risati alimin àwùzọ láti kúlẹ̀ àlẹ́mí ìsẹ́mu àfikà kúlù sáré tọ́ọ̀bá yẹ pé gbogbo àwọn àáfàá tí wọ́n ti yọ ọ̀sẹ̀ kó lójú ọ̀nà tọ́lá àti tàbí ọ̀sọ̀làm lọ́ba ń gbọ́rọ̀ wọn àwọn àáfàá tí wọ́n ti di pòókì tẹ́pẹ́ ìbàjẹ́ náà fi ń sayọ̀ ìbàjẹ́ náà fi ń jẹ náà fi ń mu òun náà fi ń gbélé náà fi ń kọ́lé náà fi ń gun ọkọ̀. أعوذ بالله من الشيطان الرجيم والشعراء يتبعهم الغاوون ألم تر أنهم في كل واد يهيمون ألم تر أنهم في كل واد يهيمون وأنهم يقولون ما لا يفعلون وأنهم يقولون ma la yafalun. arúgbó wípé ní apá kìíní ọ̀rọ̀ wa tá à ń bá lọ yìí a sọ ń bẹ̀ wípé ọlọ́run tọ́la rẹ̀ ga ó ṣe lé wọ̀kátẹ́ lànà ṣèyítọ́n lànà èṣù pẹ̀lú àyàtà amúwá bó jẹ́ pé àyàtà amúwá nu sátùbà kọ́ra yìí àyà two nine eight Quran chapter two kì í sọ̀rọ̀ lópin àyàtà ọlọ́run sọ bẹ́ẹ̀ nu Quran ọ̀pọ̀ káàkiri nu alukuranu karim ọ̀nbẹ́nu sátù Yasin náà alamu ahadi lekun ya bani adama ala ta'budu shaitan inna lakum aduwwun mubin tọ́lọ̀ ní èèyàn mà níbi adama sẹ́yìn wa ti pa yín láṣẹ wípé ẹ má tẹ̀lé lánàá èso ẹ má ṣe èso ọ̀tá tó fojú ọ̀nà èso jẹ́ fún yín àbá àti sọ bẹ́ẹ̀ fún yín wa anibudu ni ada siratu mustaqim èmi ọlọ́ba nìkan ni ẹ máa sìn ojú ọ̀nà tọ́tọ́ tọ́ yẹ kẹ́ ẹ tọ̀ lójú ọ̀nà Islam ètí ìsàmbá ni ẹ ṣe nìkan ni kẹ́ ẹ ṣe ètí ìsàmbá ṣe léwọ̀ fún ẹgbẹ́ jùlọ ẹ má dédìí rẹ̀ ṣé mi ò ti sọ bẹ́ẹ̀ fún yín ni ṣé ẹ ti rí ni pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti lu ayé ṣáájú yín àìmọye ìjọ ìjọ yẹn náà yẹn náà tẹ̀sù ti sọ wọn nù kó olùjọ́ náà tọ́lọ́run tó sọ ń do lórí ibú láti dọmọ jahannama nínú oníṣẹ́ rẹ̀ ti ń lò tá a sọnù sọ́tùlẹ̀ sra òun ni oníwà àti irinṣẹ́ rẹ̀ ayat àti kékọjá nu sọ́tùlẹ̀ sra Quran chapter seventeen verse sixty four wa staff minister tọ́ta mi ni obi sọ́ọ̀tì kọ̀ ọ̀rẹ́jìnìkà wà xẹ́lìkà ọ̀rẹ́jìnìkà dé parí ayat ọlọ́run tọ́lá ẹ̀gá ti jáàmù yìí pé nínú orin ṣẹ̀ṣẹ̀ ìtọ́n tí fi ń ṣe àwọn èèyàn lọ́nà tí fi ń sọ àwọn èèyàn nù lónìí wà àtàwọn orin ṣe orin tó yẹ fi jẹ́ pé ẹ bá ń wò òdodo tí ọ̀fẹ́ kára yọ ọ̀tọ̀ òun tó ní òsìfẹ́ gbẹ̀ ẹ̀tàn fún rẹ̀ tí òsìfẹ́ tán rẹ̀ jẹ́ tọ́fẹ́ kálukì àmọ́ ọ̀dà fóun yóò gbọ́ sọ́lọ́run lẹ́nu yóò gbà yóò gbọ́ sani bí Muhammad sani lẹ́nu yóò gbà kí pé yóò máa tẹ̀lé fẹ́nu rẹ̀ àbí irọ́ táwọn àfa tí wọ́n ń pa fún wọn ni wọ́n máa tẹ̀lé ìyẹn la ayé nàná nínú apá kejì tá a kó sí i gbogbo àná àti bọ́ àyàtàn ké fún atán àtún ké fún yá nítorí pé ibi tá a ti dúró òun ni pé Quran ṣe lé ọ̀fà ká máa tẹ̀lé sùn wàlẹ̀gìnẹ́ ya amúrúbi dídì dáàlìkà ọ́pọ́sìtì ẹ̀yìn òdì kejì yẹn ni oní ń pè wá sí i òun ìwo ní ń pè àṣepé ká ṣe tọ́lọ́hún ń bolẹ̀ ti rí i kọ́dà tẹ́ bá rí kẹsẹ́ẹ̀tì kan dvd kan cd kan tẹ́nìkan náà àwọn tí wọ́n ń pè tọ́ni ẹ máa kírun ẹ máa gbààwẹ̀ ó fi yún ṣàtẹ̀gùn sí pé kẹ́yìn mùsùlùmí ó lè gbọ́ kẹ́ ẹ lè ra késẹ́ẹ̀tì òun ni èyí tí ó sọ láàrin èyí tí ń parí ẹ gbogbo ẹ̀ pátá aburú ni ṣùgbọ́n ẹ torí pé ajẹ́ni tí ọ̀lẹ́kọ̀ Islam àìmọ̀ ìpẹ́ ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn sọ nǹkan tí ọ̀dà ni torí pé ẹ̀kọ́ Islam ò yé wa á tún rí wọn tó bá fẹ́ máa tà wọn késẹ́ẹ̀tì wọn ẹ̀rì tí wọ́n lọ wọ ọkọ̀ àjákù kan wọ́n kọ àwọn obìnrin títí wọn ti ta àtọkùnrin títí wọn ti ta tán ti jí àṣà tí wọn lójú tì ojú ti tàbí ẹ̀sán lọ pé lára imani lọ́wọ́ alẹ́ hayá mi nà lè imani ojú ti lára imani lọ́wọ́ wọn ò kàn jọ wọn á pàkì ọkọ̀ sójú ọjà kan àwọn ọmọbìnrin wọn máa jó káàkiri títì torí pé wọn ń pè orin yẹn lórí mọ́tò fún wọn wọn máa jó títì wọn máa sọ ẹsẹ̀ òkè wọn máa sọ orí òkè wọn máa ṣe dáadáa ẹ̀yin náà máa rà ẹ̀ ra nǹkan tí ó kéèyàn rí bínú ọlọ́run ẹ̀ ń fa nǹkan tọ́lọ́run ọba lòdì sí ẹ̀ ra nǹkan tí ìsáàmù ní kẹ́ ẹ̀ fílẹ̀ ẹ̀ ra nǹkan táwọn ẹ̀sán sọ pé kẹ́ ẹ̀ má dédìí rẹ̀ lẹ́yìn ìgbà tọ́lọ́run ti sọ fún yín pé tàjẹsà bá sọ pé kẹ́ ẹ ṣe ni ẹ ṣe ntọ́ba ni ẹ filẹ̀ ẹ filẹ̀ wà má atakumu rasul fakhudu wà má nahakum ani fantahu wattaqullah inna Allaha shadidul iqab ọlọ́tọ̀ ayé ganu suratul Hashr Quran chapter fifty nine sura kọkàndínní ọgọ́ta alukuran kẹrin ayé ẹlẹ́ẹ̀kejì rẹ̀ ọlọ́ọ̀ni tàjẹsà bá mu wa abayin ni ẹ gbà wà má nahakum ani fantahu ntọ́ba kọ̀ fún yín pé ẹ filẹ̀ ìyàjà ẹ páyà ọlọ́run kí ni jẹ́ takwala fẹ́lú tó àti ọ̀chẹ́ nẹ́bùmọ̀ náà yìí ẹ̀sìn tọ́lọ̀ bá fẹ́ ẹ jìnnà sí tọ́lọ̀ ṣe léwọ̀ fún yín inna Allaha shadidul iqab dájájọ́ ọlọ́run lè koko nídìí yá jẹ̀yà ó lè níyà ọlọ́run níjẹ̀ wá ń yà torí ìdí eléyìí ń gbẹ pé èsù òdìkejì ń tí Kùránì pè wá sí ni èsù ń pè yàn sí àwọn irinṣẹ́ rẹ̀ lórí ilẹ̀ ayé sì làwọn olóore àtàwọn irinṣẹ́ orin tí wọ́n ń lò ó jẹ́ kẹ́mi àtẹ̀yìn ọlọ́ọ̀mọ̀ fẹ́ni bá fẹ́ gbódodo tó sì fẹ́ gbà tọ́fẹ́ tẹ̀lé tó fẹ́ sórí ayé àtàlùkẹ́ àmà ikọ̀ yẹ kó ń jìnà sí i ntí sàǹpẹ̀lẹ̀ wọ̀ ká lọ jìnà sí ìyẹn ló sì fà á tọ́pọ̀lọpọ̀ àwọn àáfàá wa Ibn Abi Dunya nínú tafsir nínú àdìsí rẹ̀ ó ní makayidu shaitan wa hiyaluhu àwọn ète èṣù àtàwọn ọ̀nà ẹ̀kọ́rọ̀ tí máa ń gbà tí fi máa ń rí yàn mú ó ti kúnlẹ̀ rẹpẹtẹ ní ọ̀nà tí máa ń gbé gbà ó wá sọ báyìí pé ànábì wa muhammad sallam ó ní inna iblisa lámà unzila ila ardi ibilisu ńgbà tó lọ́n lé wá sórí ilẹ̀ ayé tó sọ̀kalẹ̀ sórí ilẹ̀ ayé tó dórí ilẹ̀ ayé tán kọ́lá rabbi ó ní rẹ̀ ọlọ́ọ̀bá mi o anzata ní ilal ardi ó ti sọ mí kalẹ̀ sórí ilẹ̀ ó ti lé mi bórí ilẹ̀ wọ̀jà àtà ní rọ̀jì ìmàn ó ti sọ mí èbú ẹni èpè gbére olórí ibú ẹni làánà gbére ali bẹyẹtàn Ọlọ́run fún mi nílé tí n bá máa gbé o orí rẹ mo dé yìí ni máa gbé mbẹ ibo ni kọjá alhamam láwọn ilé tọ́ílẹ̀tì ni ilé ta ti máa ń ṣe ẹ̀gbin ali ó tún dáhùn padà ó ní wọ́n ọlọ́ọ̀bá o fún mi níbi tí ó jẹ́ àníbi sọ̀rọ̀ àwòsàlà ó lọ́wọ́ pé alasuwaku wà mọ̀jámi ọ̀tọ̀rọ̀kọ̀t àwọn ọjà àtàwọn àyè táwọn èèyàn ti máa ń péjọ sẹ́sẹ̀ ojú ọ̀nà tó a ti dìrọ̀ lẹ́bẹ̀ẹ́ rí àwọn èèyàn ó péjọ ọlọ́kùnrin àti lóbìnrin sẹ́sẹ̀ ojú ọ̀nà lọ tí wọ́n jókòó bẹ́ẹ̀ tí wọ́n máa wọ ẹni tí lọ tí ń bọ̀ wọ́n máa sẹ̀kẹ́ fún wọ́n máa búyàn wọ́n máa ráàlì bùsẹ̀ nìkan kẹ́ntì kọjá lọ lára àwọn àyè oníkọ́mọ jẹ́ jókòó tiẹ̀ náà ẹ̀yin èèyàn tẹ̀lé àníyàn sọ pé fanina bẹ́ẹ̀tún ìlà nígbà sọ fún àwọn sàbẹ̀ rẹ̀ kánjọ́ kan ìyá kún wọ́n jòlú sàfitòrò court ẹ sọ ayé fún kẹmẹ ojú kò ní síbi jọ́nà káàkiri wọ́n ní ìròjísẹ́ ọlọ́run àdókò mẹ́ à ń sọ̀rọ̀ à ń jẹ́wọ́ à ń ṣe nǹkan kan ní àṣìbàjẹ́ kankan bẹ́ẹ̀ àdúrà sàǹtẹ̀ bá kọ̀ láti mọ̀ jáwọ́ ibi tí mo ṣe lè wọ̀ fún yìí àjẹ́ pé ẹ pé ìwò ojú ọ̀nà à wọ́n ní kẹ́ni àwọn ojú ọ̀nà orí gbogbo ẹ̀ ń bá kọjá lẹ́ẹ̀mọ̀ sálámọ̀sì sí gbogbo ẹ bá kọjá yín sí wá sí nǹkan lọ́ọ̀ni ẹ mọ̀ sí nǹkan báyìí má. wọn láàrin de pé wọ ilé yìí nǹkan ṣe gbogbo ẹ tó kọjá láàmà pé jókòó láàmà sí wá sí fún kò lè ṣe ànábì nígbà náà ẹ kú lójú ọ̀nà ẹ mọ̀ máa péjọ mọ́. ṣèyítọ́nù lánàtúlẹ̀ àlè ó béèrè ọlọ́run kọ́lọ́ fún ni májílísù kó fún láàyè ibùjókòó tó ọlọ́run sọ wípé àlà àsùwákú wàmọ̀jámi òtòrọ̀kọ̀tì àwọn ojú ọjà kọ́mọjẹ́ níbi mukọ́dìmọ̀ tafsir Qurtubi bi gangan mujaladul awwal mujala ìdíyàlá kọ̀kọ́ nu mukọ́dìmọ̀ ló ti gbé wa ó ní ibi tó lórí jù lórí ayé masajid ibi tó lórí jù lórí ayé masasi ni àwọn masasi ni ibi tó bu jù lórí ilẹ̀ ayé òun lo àwọn ojú ọjà ó ní torí àwọn pé àṣẹ àṣẹ ìtọ́nù tí ẹ bá ti mú bá yọ ọ̀tá ni ẹ rí i pé gbogbo ògbà ìjà èébú èpè ìgbálẹ̀ síyàn lẹ́sẹ̀ pé ẹlẹ́sẹ̀ ebú kó wájú mi wọ́n máa gbálẹ̀ sẹ́sẹ̀ rẹ̀ torí pọ́n gbogbo nǹkan bẹ́ẹ̀ ni máa ń ṣẹlẹ̀ lójú ọjà ká máa lu jàmbá ká máa lu jìbìtì ká ṣe jàmbá ká dé sọ́ọ̀kù ká parọ́ ká tó fọ ọlọ́mọdé pé wàláhì tálẹ́ mo fi lé ọlọ́run tí mo lọ mo yé búra ǹjẹ́ kọjá five naira lórí ọjà tó sì jèrè five hundred naira ojú ọjà ni ti máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ làwọn bùjókòó táwọn ti máa ń sọ̀rọ̀ bàjẹ́ tá ti máa ń ṣe ṣìnà tá ti máa ń sọ̀sọ̀ kútọ̀ tá máa ń wò kú wò máa ń ṣètọ́nù tó dàbí pé ìjì alí tọ̀ àmọ́ ìrì ọlọ́ba fún mi lóúnjẹ tí màá jẹ lórí ilẹ̀ ayé ọlọ́run kúlù mọ́ lámúsárì sùn láàlẹ̀ gbogbo tí wọ́n bá ti dárúkọ ọlọ́run sí oúnjẹ rẹ̀ nu máa jẹ torí àfihàn sọ fún apẹ́ ń bá fẹ́ jẹun náà ó ṣe bísímìlẹ̀ tó bẹ̀rẹ̀ oúnjẹ ẹni tó fẹ́ mu ó ṣe bísímìlẹ̀ tó mu bí bẹ́ẹ̀ kọ́ àwọn àtìsọ́ àjọ máa jẹ ẹ dárúkọ ọlọ́run nígbà tó ọlọ́run sọ yòó fún tó tó oníjì alí ṣàrọ́ọ́bán ọlọ́run fún mi ní nǹkan mo ti máa mu ọlọ́ni kúlù muskirin gbogbo tí bá máa pààyàn kọ́ máa jẹ́ nǹkan mímọ́ rẹ ẹmu ni ọtí ni igbó ni kòkéè ni ẹ̀rọyìn ni gbogbo torí bá ògógóró kọ́ máa jẹ́ ìdí nǹkan mọ̀ rẹ nǹkan mú èso làwọn èèyàn wá sọ di oúnjẹ lónìí orin sọ di nǹkan mímu lónìí orin sọ di nǹkan gbajúmọ̀ lónìí tọkùnrin tóbi wá ń jókòó lẹ́sẹ̀ títì nírọ̀lẹ́ lásàlẹ̀ tí wọ́n máa jọ jókòó pọ̀ tí máa mú ní nǹkan tó lọ́n ṣe léwọ̀ oúnjẹ èso ìmú èso ó wá nǹkan táwọn yẹn fi ń sayọ̀ lára nǹkan tí a gbọ́dọ̀ jìnnà sí ni ṣèyítọ́nù tún bí ọlọ́run léèrè béèrè míì ó ní fàájẹ́ alí ìrẹ́ ọlọ́ọ̀ba ìjẹ́ alí muadhina fún mi ní muadhina olùpẹ̀rún ìkọ́là olùpẹ̀rún muadhina tí ó máa pèpè fún mi ọlọ́run ní ìpè rẹ̀ alimismaru musical instruments alimizma musical instrument mu adinu rẹ ìní máa ń pèèyàn sọdún yéṣu táwọn ìbá ti gbọ́ báyìí wọ́n jáde ni torí àwọn àtẹ́pẹ́ àwọn tó bá fẹ́ síyàn lọ́nà nínú ìlú láwùjọ lẹ́yìn báyìí gangan tó bá ti fẹ́ síyàn nù tó fẹ́ sọ̀yàn nù tó fẹ́ kẹ̀yàn bó sójú ọ̀nà àná kọ́dẹ́ ní ègbé ẹ̀rí tí wọ́n kò níjọ gbàgbàgbàgbàgbàgbàgbà àbí àwọn lásùkà ńláńlá wọn kò jọ sẹ́sẹ̀ títì wọn á wá wọn kan tí wọ́n máa kọrin gbogbo olùkọ́ àkọ́kọ́ máa dúró ni wọ́n bá máa wọ̀ wọ́n pè yàn jọ ní ìsìn torí pé ní tẹ̀sùn fi pèpè nù tẹ́ ẹ bá ti kó irinṣẹ́ oríjọ ní ìsìn ti parí irinṣẹ́ èṣù ti délẹ̀ àwọn èèyàn òkèjọ ti ni tọ́ọ̀mù ìsopọ̀ lórí ayéjọ mẹjọ ni ọlọ́run lọ. eléyìí jẹ́ kàní nǹkan tọ́lọ́run fún ṣèitọ́n lánàtúlẹ̀ àlè lẹ́yìn ìgbà tọ́lọ́run ti fún nìyẹn tán ó tún béèrè nǹkan míì ó ní jáálì kìtàbá ọlọ́run o fẹ́mi náà níwèé tèmi náà ti máa lò ọlọ́run pé aliwasumu ó ní búùkù rẹ ní kìtàbù rẹ aliwasumu kí ni jẹ́ wasumu tatuin kéèyàn máa fi ìgbálẹ̀ kákìbọ̀ náà káfi sí sọjú sára ọwọ́ sí sọjú náà máa ń pè mo fi sí sọwọ́ báyìí mo fi sí sẹ́yìn ọwọ́ wàá máa ṣe sẹ́sẹ̀ wàá máa se sójú àbí okùn ẹni àbí wọ́n ṣe sáyà wọ́n á ṣe sáyà wọ́n á yà kéèké séjìká wọ́n á yà sáyà wọ́n á yà sẹ́gbẹ̀ẹ́ òun àkékèlé òun scorpion òun aláǹtakùn lòun aláàkékèlé òun tatansakọ lòun oríṣi nǹkan bẹ́ẹ̀ àwọn nǹkan tí ṣètọ́n lónìí tẹ́ bá ti dára ẹnìkan báyẹn ti mọ̀ pé kìtàbù ṣètọ́nù lẹ́rí òun ìwé èṣù lẹ́rí lára rẹ̀ òun ẹni yóò ti sọ fún wa pé ọmọ su lòun olórí ibú lòun ọmọlẹ́yìn rẹ̀ ìjọ rẹ̀ lòun ọmọ jahannama lòun wà lè yàtọ̀ bìlà ara nǹkan tẹ̀sùn lónù èṣù tún dákẹ́ ó ìjà lè hadithan rẹ ọlọ́run fún mi náà ládìsí tèmi náà nígbà tó ọlọ́run fún ní hadisi ọlọ́run tọ́lá rẹ̀ ga ó ní hadisi ẹni alikẹ́dẹ́bù irọ́ pípa irọ́ pípa tíra tatoin ìmọ̀ ya nǹkan hadisi tiẹ̀ onírọ́ pípa ẹ̀rí pàdé sọ pé inna akdabul hadisi ó ní inna dhanna akdabul hadisi inna dhanna akdabul hadisi irọ́ pípa àbádídá ọ̀gá gbogbo irọ́ irọ́ tó dájú jù nírọ́ oníkẹ́yìn máa dábàá fájí ali risala ó ní ìrì ọlọ́ọ̀ba fẹ́mínà ní àwọn tí ó máa jíṣẹ́ fún mi tí ó jẹ́ rúṣùlá fún mi tí ó jẹ́ àwọn òjíṣẹ́ mi. ọlọ́run ni alikahana àwọn adágbégbá àwọn lòjíṣẹ́ tiẹ̀ àwọn messengers ẹ̀nu máa lu àwọn eléyìí ni. ó tún bẹ̀rẹ̀ ọlọ́run fọjá ọlọ́ọ̀bá o fún mi ní àwọn tí fi máa gbé àwọn ẹ̀dá rẹ àwọn tí máa fi lò tí máa fi kó àwọn èèyàn kọ́lá nìsa ọlọ́run láwọn obìnrin làwọn rẹ tọ́ọ̀mà ló tó fi máa gbé àwọn èèyàn tún ní ọlọ́run ní alimismar àwọn irinṣẹ́ orin oní kùránì rẹ̀ washer àti orin kíkọ irinṣẹ́ orin àti orin kíkọ. hadisi yìí ó wà nù tí a Igathatul Lahfan mímọ sọyídì shaitan Ibn Qayyim al-Jawziyya ìdí alákọ̀ọ́kọ́ ojú e two hundred and seventy nine kálọ̀ wù níbẹ̀ mo ń padà bá àdárúkọ àwọn gbogbo tí àwọn yìí padà fún yín inshàlá nígbà tí a bá parí ìdánilẹ́kọ̀ọ́ ìdè ibi tá a ti fẹ́ dúró ìyẹn láfa tó fi jẹ́ pé àwọn àfọ onímọ̀ Islam ni wọ́n yẹ sọ pé ẹnikẹ́ni tó bá jẹ́ olórin àti irinṣẹ́ orin kọ́mọ̀ yìí pé nu irinṣẹ́ ṣètọ́nù ló ń wà tí ó sì ṣe méjì mẹ́rin ara bó ti ń kọ́ ma pàápàá jùlọ tó lóbìnrin tí wọ́n ti ẹ̀ tún wá sọ pé nínú rẹ̀ yìí pé àwọn èso fishing net ṣètọ́nù obìnrin ni àwọn náà sì máa ti ń ṣẹlẹ̀ ń lù lónìí àtìmọ̀ báwọn olórin oníranran tí lórí àwọn tó lórin táǹpẹ́ lórin mùsùlùmí bọ́n ṣe ń kọ́ àwọn ọmọbìnrin tán ti yá aṣájọ́ tójú ti ti tán lára wọn ata tí wọn ò ṣe ṣe sí pé ọmọ èèyàn ni wọ́n mọ̀tàn ti dàbí ẹranko bí wọ́n ṣe máa ń wà ní òwò tí wọ́n máa jó ń títì wọ́n máa jó lójú agbo táwọn kan ti sọ àwọn the public dancers òun jó làwọn jó làwọn ń tà á jẹun tọmọlúwàbí èèyàn tó bá gbọ́ lọ́hùn gbọ́ tí gbàgbọ́ díẹ̀ bá ń bẹ nú ẹ̀mí rẹ̀ tọ́wọ́n kọ́ lọ́bọ̀ lọ́hùn pàdé lẹ́sìn ògbèjì ìyẹn lọ́fà táwọn afáàfi sọ wípé lára orúkọ tí orin jẹ́ òní sọ́tùl ahmaq wà sọ́tùl fàájẹ̀ ohun òmùgọ̀ èèyàn ahmaku ohun òmùgọ̀ ẹni tó gọ́dọ̀ àwọn èèyàn wàlfàájẹ̀ wà sọ́tùl fàájẹ̀ ohun pòókì níbà mú tó alátọ̀rọ̀ jábìrì bin abdullah kọlọ́ba kó bá a yọnu sí i tó ní kharaja rasulullah sallam ma abdulrahman bin awf radiyallahu ta'ala anhu ila nakh anabi wa muhammad sallallahu alaihi wa sallam ọjà de jọ kẹ pẹ̀lú abdulrahman ọmọ awf kọlọba kó bá yọnu sóun náà wọn jọ lọ sínú ọgbà oko dàbínù kan ọmọ anabi muhammad santi jẹ ibrahim ọlọba kó bá yọnu sọmọ náà yajudu bi nafsihi àsìkò yẹn yasiko tọmọ yẹn fẹ́ jáde láàyè òdìgbà tí wọn wà níbi tí wọn wà yìí fàwọn àdúrà rọ sọ sáà ń fẹ́ hijrẹhi àyànsá á gbé ọmọ yẹn lórí itan ẹsẹ̀ rẹ̀ báyìí fafa dot ẹ̀yìnà ojú àníbi ọ̀sán méjèèjì wa ń dẹ omi omi ń jáde lójú àníbi ọ̀sán dàm nígbà tó ọmọ yẹn kú tẹ́mi jáde lára ọmọ tán fakọ́lá abdulrahman atamqi wa anta taniha annas abdulrahman ọmọ awfi ansofani.